Medina center ẹ̀ṣánú ajé lógúnmọ̀ṣọ́ sheikh ẹ káàbọ̀ sórí ètò sà ìbéèrè tí màá kọ́ fi máa ṣíde òun náà ni ìbéèrè tó ní ṣe pẹ̀lú pé ṣé ó bá òfin ẹ̀sìn islam mu láti máa kíra wa wípé tọ̀ ẹ kú o ṣáájé wa o ẹ kú ọrọ̀ ajé wa jẹ́ ọ̀tá o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ní ṣe pẹ̀lú ajé ṣé ó bá òfin ẹ̀sìn islam mu láti jẹ́ kí mùsùlùmí kan máa kíra wọn bẹ́ẹ̀ aláwọ̀kọ́nù ẹlẹ́ẹ̀kejì ni pé ẹni tó jẹ́ pé orin kíkọ ló kúnná mọ́lá látilẹ̀ tó ń kọ tó ti wá mọ́lá débi pé ó ti rówó ń bibẹ̀ kọ́lé ṣègbà ṣàwòyí nǹkan kan tó débi pé ọ́sà ti kó dúkìá jọ ọwá pàpà wà mọ́ ìpè kò dáa kí mùsùlùmí máa kọrin ọwá pátì ọwá ní gbogbo àwọn tóun ti rí ń bẹ́ẹ̀ tó jẹ́ dáadáa báwo lòun ó ti ṣe ṣe tó sì jẹ́ pé àìmọye dáadáa lòun ti gbé ṣe gan tóun ò lè rántí mọ́ báwo lòun ó ti ṣe ṣe léyìí. الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته كتاب شبنا يوقعنا موسى اللي تاوي ونان وناني nínú àṣà kì í ṣe àwọn Yorùbá àwọn ìlú kan wà nílẹ̀ Yorùbá yìí tẹ́kọ̀ ṣà tí wọ́n ti wọ́n ń bọ àjẹ ni wọ́n máa pè hmm. wọ́n ní òòṣà tó ní í ṣe pẹ̀lú owó òun náà lájẹ ìdí nu tí Yorùbá fi sọ pé àjẹ ọ̀tà àjẹ òdì àjẹ hmm. ọ̀wà ẹ̀kọ́ ọ̀rọ̀ ajé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò sí nínú ẹni tó bófin ọlọ́run ọba mu kí mùsùlùmí náà máa wá bá wọn pèdè tó ní í ṣe pẹ̀lẹ́ bọ̀ pé ẹ kú ọrọ̀ ajé ajé òdì hmm. ajé ó gbé wà hmm. ẹni tó bá sọ bẹ́ẹ̀ ó ti wí gbólóhùn ẹ̀bọ lẹ́nu. eléyìí ń bẹ tá a máa ń pè nínú ìmọ̀ nípa ntọ́jẹ̀mọ́ at ní manahi al àwọn gbólóhùn tí sẹ̀rí ọgbà ká máa fẹnu pè ṣẹlẹ̀ hmm. yìí jẹ́ bó ti ṣe jẹ́. wàyí o ẹni tó bá wá jẹ́ pé orin kíkọ àbí iṣẹ́ mi tọ́ta kò fún ọlọ́run náà níṣẹ́ tó ń ṣe tó fi kó ọ̀rọ̀ jọ. Hmm. onítìwọ́n fẹ́ túbá kò sí nǹkan tó burú wípé àwọn nǹkan tó ti kó jọ gba ọ̀nà tí ò dáa yẹn kó dé mú kó má ṣe fún àdánù sí kòtò ṣùgbọ́n kó má ṣe dáadáa lọ́pọ̀lọpọ̀ nínú owó kó sì máa tọrọ àforíjì lọ́pọ̀lọpọ̀ kó làwọn àbó lè bá a ṣàforíjì fún yàtọ̀ sẹ́ni tó ṣe pé ó kówó jọ lọ́nà èlé tó ṣe pé owó èlé tó fi kówó jọ òun náà ni owó tó ṣe wípé ó fi ń sọ̀rọ̀ hmm. wọ́n sì wọ́n fẹ́ túbá ṣùgbọ́n nígbà tí ń gbowó ilé nǹkan mà kọ̀ mọ̀ pé ìwọ̀ ni ó ti wá túbá nìsín ẹni tó bá ṣe bẹ́ẹ̀ gbogbo tó ti kó jọ ṣáájú kó tó di pọ́nmà pẹ́kọ̀tọ̀ hmm. wọ́n lẹ́tọ̀ọ́ ni fún ẹ̀tọ́ ni fún torí ẹ̀ amẹ́ni tó ṣe ipò ti mà pẹ́kọ̀tọ̀ tẹ́lẹ̀ kó tó wá di pé ó tún ran aago ma. ọ̀wọ́ àwọn ọba owó tó fi bẹ̀rẹ̀ òwò nìkan ni wọ́n jẹ́ tọ̀ fún un. ẹ bá wọn sọ pé fún in tubtum falakum ru'usu amwalikum la tazlimuna wa la tuzlamun. tẹ́ bá fi túbá ojúlówó owó yín ojú owó yín tó pé náà lè fi bẹ̀rẹ̀ òwò ní ọ̀jẹ̀ tiyín hmm. gbogbo ń tó lé lórí rẹ̀ eléyìí haram ni. Hmm. àmọ́ nínú àyà mi ọlọ́run sọ pé faman ja'ahu maw'izatun min rabbihi fantaha falahu ma salafa wa amruhu ila Allah. ẹni tí ìkìlọ̀ wa bá látọ̀dọ̀ lọ tó wá jáwá nínú owó èlé gbà á jẹ́ kí gbogbo ohun tó ti síwájú tó ti tù jọ ọlọ́run ní tiẹ̀ ni hmm. ọ̀dọ̀ ọlọ́run lọ́rọ̀ rẹ̀ ó sì padà sí i ní àlàáfíà sọ pé ẹni jẹ́ pé kò mà pé nígbà tí ń kó ó pàpà mà pé ni àti èrè àtọ́jú owó yóò dì mú ọ̀mẹ́ni tó ti mà láti pìlẹ̀ pé kò tọ́ ó tún ara gun ma ní ṣíṣe ojú owó nìkan tó fi bẹ̀rẹ̀ owó ní ọ̀jẹ̀ tiẹ̀ ṣùgbọ́n tó pọ́nrin lọ́kọ lápèjúwe tó fi kówó jọ yóò di owó mú ìmíràn máa tọrọ àforíjì Hmm. yóò máa ṣe dáadáa nínú owó ńlọ́pọ̀lọpọ̀ àdọ̀sáni tó tọ́ tí kówó jọ hmm. àtẹni tó ṣe pé bóyá ranù ìrégbè mi ìdílé aṣẹ́wó ló dálẹ̀ tó fi kówó jọ hmm. so gbogbo àwọn owó ńlá ti pìlẹ̀ dópin rẹ̀ kò ní jẹ́ tọ̀ nítorí pé tó lọ́n bá ti ṣe nǹkan kan léèwọ̀ èèwọ̀ náà lówó rẹ̀ bẹ́ẹ̀ náà ni tolórin náà torórin èèwọ̀ ni gbogbo owó tó pa ń bẹ̀ náà èèwọ̀ ni torí ẹ̀ la sọ pé yóò dì mú yóò máa wọ́nà láti ṣe dáadáa nínú owó yẹn lọ́nà tó fi jẹ́ pé yóò fi rọ́nà àbáyọ lọ́dọ̀ lọ. jazakumullahu khairan ẹ jẹ́ kí n máa fi tó wa létí pé ẹ lè máa darapọ̀ mọ́ wa ní ìkànnì ojúwe wo mi wọ Facebook ẹ máa fi ọládùn níbi èlò wa ẹ máa rí èmi àti sheikh bí a ṣe ń ṣe lọ́wọ́ lóní kitikiti bákan náà tí ẹ bá ti ń rí kẹ́ share rẹ̀ kẹ́ sì máa like Ah, àǹfààní tún ti wà báyìí láti jẹ́ pé kí ẹ máa wò ó lórí ìkànnì YouTube ẹ sáà mọ subscribe síbẹ̀ gbogbo àti àwọn fọ́nrán náà bá ti ń délẹ̀ lóní yàjóyàjó yóò mọ̀ kàn sí yín nígbà tí ẹ bá ti subscribe síbẹ̀ plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six fún àwọn tó ń bẹ láwọn ilẹ̀ òkèèrè káàkiri àgbáyé nílẹ̀ nàìjíríà ń bí zero nine zero five one six four five four three zero nine zero fifty one sixty four fifty four thirty eight. hello. hello. Salaamaleykum. Aleykum salaam wa rahmatulah. Orúkọ yín bí ẹ ti ń pè. Àgbàdo Ajímọ̀ ọlọ́jà sọ́kọ̀rẹ̀. Àmì ẹ̀ ṣe o. Orúkọ mi ni Ṣẹ̀rífàtà Abdulsalam láti kó owó dègbò mọ́sí. Mò ń gbọ́ yín. Mo fẹ́ bi bàbá Alébì kan ni pé kí n kí n fẹ́ dìde nítorí ìjọba sọ pé àtúntò ìṣúná ìdára bá nìyà ní. àti tó wá jẹ́ pé ó fẹ́ Allah lókun ìgbà tí nǹkan yẹn ò ti jẹ́ ń tọ́sàkó ti Allah eléyìí ń bẹ́ẹ̀ nu ìlànà tó dáa ọjọ́ pé níta ẹ̀fẹ́ sìn yẹn bẹ̀rẹ̀ lórúkọ allah bisimilah hmm. tó bá sọ bisimilah ó ti tó òní ìdígbà sọ pé arahman rahim. a'udhu billahi minash shaitani rajim bí wọ́n bá fẹ́ sáàdì ọlọ́run níbi aburú àṣetọ́nù èèyàn máa wí yìí bísímìlá ẹfẹ́ dìde bísímìlá ẹfẹ́ jókòó bísímìlá ẹfẹ́ dá sọ̀rọ̀ bísímìlá ẹfẹ́ ṣe nǹkan kan hmm. lópin ìgbà tí ò bá ti jẹ́ nǹkan àgbọ̀dọ̀ dárúkọ ọlọ́run ọba níbẹ̀ hmm bí ẹni tó fẹ́ ṣépè fún yẹn ní ìtọ́ àdébí sílẹ̀ lẹ́yìn òsì nínú lànà ẹni tó fẹ́ kọrin òfò orin àdánù kan wà ní hmm. bísímìlá hmm. bẹ́ẹ̀ sì rọ́pọ̀lọpọ̀ àwọn à ń kọ fújì à ń kọ kí wọ́n máa gbé àwòzó bìlá ní ìṣètò ọ̀nà bísímìlá àwọn fẹ́ tu yín jẹ ni hmm. sódà tí wọ́n fi rówó gbà lọ́dọ̀ yín wọ́n máa gbé ah mùsùlùmí ni ah, ó ti ẹ̀ máa kéwu rọ́ <laughs> lẹ́yìn ìjẹ́ bó ti so jẹ́ kí ẹ sọ pé bísímìlá òun náà Hmm. wàyí o ń bẹ nínú àwọn èèyàn tó bá fẹ́ bẹ̀rẹ̀ nǹkan wọn ì dákọ lọ orúkọ nǹkan míì tó sọ́lọ̀ ni wọ́n dà ẹlòmíì lè sọ pé Sidi Abdulkadir ó lè ní Sidi Amadu Tijani ẹlòmíì lè sọ pé Amadu Rifai hmm. kọ́ máa kókó àwọn nǹkan míì tó sí Allah níbi tá àti gbọ́dọ̀ kókó nǹkan àfi Allah ìṣẹ̀bọ sọ́lọ̀ nílé. plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six zero nine zero five one six four five four three eight zero nine zero fifty one sixty four fifty four thirty eight. Hello. Wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. Orúkọ yín. Kí ni ìbéèrè yín? Ìbéèrè yín ni pé. báwo ni a ti ń bíbí ọmọ láti fa sínú rẹ̀ àti pé ni a ní láti fa ẹran fún ọmọ tí kò bá ti ṣàgbára ìbéèrè alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì lórí bíbo hmm. bóyá nílànà tó bóyá a rí nǹkan tó rí ẹnìkan ṣe tí ọ̀dà ni kéèyàn àwọn ọ̀gá kó kéèyàn mọ̀ ta ìlànà owó láàyè láti máa ṣe láàrin ọ̀dà. alhamdulilayi ṣe ka ọjọ́ ó náà ní pé ká mọ̀ pé ọmọ tá a bá bí ọjọ́ keje hmm. ó náà lòfin ọlọ́run sọ pé aapụ ịra àpékọ̀ fún hmm. ọjọ́ keje yìí ọjọ́ ni wọ́n ní kẹ̀ka kì í ṣe póòrù ìyẹn ni pé tẹ́ ẹ bá bímọ ní a pè ẹ wàá kà bẹ́ẹ̀ bá pé méje ìgbà náà ni ẹ pẹ̀ràn àkíkọ̀ fọmọ. ìgbà náà lórúkọ hmm. tẹ bá fẹ́ lọ la àdìjọ́ òfin ọlọ́run fi hàn pẹ́ẹ́lí ti sọmọ lórúkọ kó tó ti péjọ́ pé kò sí tó burú ń bẹ̀. Hmm. lásìkò tá a wà nínú rẹ̀ ní ọ̀sán la wà. ní yìí náà gẹ́lẹ́ ńlọbìnrin bímọ. Hmm. làbá bẹ̀rẹ̀ sí ní ká ní ẹni èjì ẹ̀ta wọ́n rí i pé jọ alhamisi ti ń bọ̀ níjọ́ keje. nítorí kẹ́ka jùmọ̀à sátidé sannde àtìní tàlátà làrúbá alhamis alhamis ló péjọ keje. Hmm. sọ eléyìí ló wà lákọọ́lẹ̀ nínú gbogbo tírà nítorí pé ní àdìsá nàbì muhammed sallallahu alaihi wasallam wa àwọn èèyàn ni wọ́n máa ṣe ìṣirò lọ́nà tí kò ṣe déédé tó fi jẹ́ pé ijọ́ kẹjọ làwọn máa ń pẹran àkíkà hmm. wọ́n fi ijọ́ keje sílẹ̀ wọ́n di ijọ́ kẹjọ mú wọ́n wá ń tún bá ẹni tó bá di ijọ́ keje tó fi mú wá jà lórí bó ṣe di ijọ́ keje mú. la ilaha illallah. sọ̀rọ̀ ní tí kì í sọ nípìnlẹ̀ hmm. òun làwọn gbèrú hmm. eléyìí tó jẹ́ ìpìlẹ̀ tá a gbọ́dọ̀ mójútó tẹ̀lé iná lọ́pọ̀lọpọ̀ pàtì. ọ̀pọ̀ amáyé bàbá bọ́mọjà lórí pé sọ́njọ́ njọkèje ni wọn náà ní ni ọjọ́ <laughs> keje là wa nítorí pé ọ̀nì súnà nàbì ń kiri kẹjọ hmm. mo ní kẹjọ ti wá so ìjọ́ keje náà ni ànábì sallallahu sọ. wọ́n ní bá jẹ́ pé irú alẹ́ òní so ọjọ́ wọn sì ní kẹka wọn jẹ́ pé ijó oníjọ́ kejì ó pè odijọ́ júmọ́ àti bọ̀ so bá ti ṣe máa kánú hmm. wọn ti yàn bá lágbára láti pẹran àkíkọ ọmọ tó bí títí ìgbà wo nìgbà láyé wà ìpè èèyàn lè lọ láadáa kó tó di pọ́pa hmm. àbá lágbára láti pánjọ́ keje á pa níjọ́ kẹrìnlá agbára ò tún sí láti pa níjọ́ kẹrìnlá a jẹ́ pé ijọ́ kọkànlélógún eléyìí kìí sọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam ló sì wá ṣùgbọ́n wá látọ̀dọ̀ àwọn aṣíwájú rere hmm. ẹgbẹ́ ni wọn láti ráwọn sàhábà kan lẹ́yìn ìjọ kọkànlélógún gbogbo ìgbà tọ́lọ́run bá gbà yín láàyè hmm. kìí ṣubú dànù tán àìtí lágbára sí lónìí kò túmọ̀ sí kí wọ́n bá lágbára sí lọ́la ọ̀tún la ẹ̀yìn ọdún kan ẹ̀yìn ọdún méje ò ní í ṣe wá sí hmm. eléyìí ń jẹ́ bó ṣe jẹ́ wọ́n ní títí ibo ní islam gbà wá láyè ká bòyàn láṣìírí mà hmm. bẹ́ẹ̀ bá jẹ́ni tí ń hùwà ìdá kí ń ṣe tí ọ̀dà tí ọ̀tọ̀ hmm. lábẹ́ òfin ọlọ́run ẹni tó ṣe pé àṣìṣe àtà ìdáhùn ó ṣèèṣì ṣẹlẹ̀ gbọ́wọ́ rẹ̀ ni àmàmà ẹni tí máa kóra ró sá fún ẹ̀ṣẹ̀ àti ọ̀ràn àdáni ṣùgbọ́n ṣẹlẹ̀ pé ọ̀ràn àti ẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ gbọ́wọ́ rẹ̀ a sì ti máa mà tẹ́lẹ̀ eléyìí islam fẹ́ ká bò láṣìírí kò fẹ́ ká tufó ká pariwo rẹ̀ tú àṣírí rẹ̀ síta ṣùgbọ́n ní tá a ti mọ̀ pé kò dààmú kó bìlà láti fa agbọ̀n ọlọ́run ọba ya èyí máa ń hùwà ọ̀daràn yẹn ní gbogbo ìgbà ni kò a sì ti kìlọ̀ fún rí àtúnpàkíyèsí rẹ̀ ọ̀sà kọ̀ bó bá ṣe àdéhùn nígbàgbà yóò yẹ nígbà ẹgbẹ̀rún sọ irú àwọn eléyìí ẹ tú àṣírí rẹ̀ síta ẹjọ́ hàn sára yìí hmm. wípé kò yìí tí ì dẹ́kun wà bàjẹ́ o hmm. kò sì tí ì yé máa ṣe ń tẹ̀ ṣe. bí hmm. àpèjúwe ẹnìkan àmọ́ mùsùlùmí ṣùgbọ́n sí ìyàlẹ́nu àwọn akamórí pé ń gbẹ̀bọ̀. la ilaha illallah. a sì kámórí rẹ̀ rí tẹ́lẹ̀ a fi yé wípé ẹ̀sìn islam rẹ̀ ti bàjẹ́ ó ti di kèfèrí lẹ́yìn ìgbà tó jẹ́ mùsùlùmí dandan dandan tó gbọ́dọ̀ padà sínú ẹ̀sìn islam padà kọ́ wa jáwọ́ nínú wà rádaràda yìí títí láéláé kọ́ ọmọ bá ṣègbè kọ́ ọmọ bá parun. Hmm. ó sì jẹ́jẹ́ fún wa pé pẹ̀lú ògo ọlọ́run òun ọmọ pàṣírí òun tù báyìí ó ti tú tẹ́lẹ̀ náà hmm. ó ti tú. so nítorí ìdí eléyìí òun tù bá òun sì padà sínú ẹ̀sìn islam. Hmm so ẹ bukata láti máa pariwo rẹ̀ fara wípé akínni ta ni lè má mú wa ọ̀daràn lásán kínní kan rárá ẹ bò láti ní tẹ bá tún wá kà mọ́ kó tún padà sídìí rẹ̀ àgbà náà lẹ́wà tùfò hmm. ẹ jẹ gbogbo ara ọmọ pé ọ̀daràn lélẹ́yìí o hmm. tó bá jẹ́ lè má mú ni ẹ̀yìn yẹn má tò lẹ́yìn ọ̀daràn mọ́ o hmm. àbí bo ni bàbá ń lé di gbàdé mọ́ṣáláṣí so nítorí délé ó ṣe àyèwọ́ ni eléyìí ń mùsùlùmí bẹ́ẹ̀ náà lẹni tẹ́ ká mọ̀dí ọtí mímu ẹ̀ ti mọ̀ pé máa mu tí tẹ́lẹ̀ ṣé ẹ wá kìlọ̀ fún ẹ sì pàkíyèsí rẹ̀ kọjá wọ́n bẹ́ẹ̀ hmm. so ṣùgbọ́n ẹ tún padà ká mọ́ ẹ tún padà ká mọ́ ẹ túfó ẹ túfó hmm. lẹ́yìn jẹ́ bó ṣe jẹ́ hmm. títúfó táwọn ń sọ̀n níwà àwùjọ tí wàá ń bí ẹ rí i pé wọ́n èlò fi ọlọ́ kò kájú kẹ́ sọ fáwọn èèyàn lọ́kàn fi mọ́ lọ́ọ́ dáran lọ àmọ́ tó wá síbi tí ti ń lò fi ọlọ́ ni ẹ gbé lọ sílé ẹjọ́ ẹ gbé lọ sílé ẹjọ́ irú ètí a ní gbẹ́bọ̀ wọn kàn pàdánù ni torí fún anabi sallallahu alaihi wasallam ni man baddala dinahu faqtuluhu ẹni tó bá ti lóhùn ṣe ìsìláàmù máa pa ẹlẹ́ẹ̀kejì irú ètí mu tí ń ẹ bá ti gbé lọ sílé ẹjọ́ tẹ fẹ̀sùn tí mímu kàn tó sì wádìí tó dájú yóò jẹ gbọgọ́rin ni sòtẹ́sì mà pé ń gbọ́ bá jẹ́rú rẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run kò tún padà sídìí rẹ̀ mọ́ tẹ́lẹ̀ àníkàṣe ńlá lẹ́yẹ ni ó sì ní lálẹ́ tẹ́ lòun ọba kú náà. Hello. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum assalam warahmatullahi wabarakatuh. Orúkọ yìí jẹ́ tí ń pè. Orúkọ mi ni Kamaldeen Abdulkareem, Niger Republic. Kí ni ìbéèrè yín? Ìbéèrè mi òun ni pé nípa obìnrin tí wọ́n kọ́ ọ́lẹ̀ tí ń ṣe tó sì wà nù àlàádà tí ń ṣe ẹ̀jẹ̀ oṣù lọ́wọ́. Mm-hmm. Kí ni ìdájọ́ irú kíkọ bẹ́ẹ̀? náà ẹlẹ́ẹ̀kejì. náà. ẹ̀ló. à ń gbọ́ yín. sálá kọ́kọ́ ti yé àbí. a ti gbọ́ yín ẹ̀kejì. ẹlẹ́ẹ̀kejì òun ni kí ni ìdájọ́ obìnrin ẹlẹ́hàá tí wọ́n ń dájú lọ ọjà ní gbogbo àwọn tí wọ́n á kálọ̀ pèlú àbí kálọ̀ sáré ọjà kí ni ìdájọ́ rẹ̀ nínú sẹ̀ríà. alhamdulilayi wọ́n ní kí ni ìdájọ́ obìnrin tó ṣe pé àsìkò tí ń sin nǹkan sùn lọ́wọ́ lọ kọ́kọ́ lẹ̀ láṣẹk eléyìí lábẹ́ òfin ọlọ́run wọ́n pè ní tọ̀lẹ́ ọkùnbẹ́dárì kíkọ̀ sílẹ̀ eléyìí tó ṣe wípé ọba àdádálẹ̀ lọ ni hmm. nítorí pé lábẹ́ òfin ọlọ́run ẹni tó bá fẹ́ kọ obìnrin sílẹ̀ ńṣe ni ọjọ́ ọ̀ranyàn lórí rẹ̀ kọ́kọ́ ọ̀lẹ̀ ní kíkọ́ ọ̀lẹ̀ ti súnà èyí tá à ń pè ní tọ̀lẹ̀ ọkùn súnni òun náà ní kẹ́ rí dájú pé obìnrin tẹ́ fẹ́ kọ̀ sílẹ̀ yìí kò jẹ́ pọ́ wà nù nǹkan oṣù lásìkò tẹ fẹ́ kọ́lẹ̀ mẹ́jẹ̀mú àkọ́kọ́ nù ó túmọ̀ sí pé wàá sọnù bí hmm. wàá sọ̀rọ̀ sọ sẹ́mi hmm. pẹ́ni tí èèyàn fẹ́ kọ̀ sílẹ̀ inú rẹ̀ ń bìyàn ó sì ṣeé ṣe kọjá pé inú ìjàlẹ̀ wà lásìkò tó fi kọ́lẹ̀ hmm. àsìkò tí wọ́n wá fẹ́ kọ́lẹ̀ sí òun bó ló ṣe rọra rẹ tó fi bí léèrè pé ṣé ìṣepò ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ẹni tí inú ń bí obìnrin náà inú ń bí òun náà ní ìsìn nítorí tó bá bi léèrè pé ṣé ìṣepọ̀ ń ṣe nǹkan oṣù lọ ó lè pé ìyá ẹ̀ ni ọlọ́ọ̀bì <laughs> ìwọ ni mò ń bi ìyá tèmi tí á jẹ́ pé ìyá ẹ̀ ò ní ọlọ́ọ̀bì <laughs> torí ẹ̀ ìsìláàmù ẹ̀ fi rí i pé òfin yẹn lágbára hmm. ìsìláàmù ọ̀fẹ́ kẹ kọ́ra yín hmm, hmm. ẹni tó fẹ́ kọ́ ọ̀lẹ̀ tó fẹ́ lé dànù ó tún bi pé ṣé ìṣepọ̀ ń ṣe nǹkan oṣù lọ́wọ́ so àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì májẹ̀mú kejì ó gbọ́dọ̀ jẹ́ pé obìnrin yẹn ó ti parí nǹkan oṣù ó ti wà nínú mára ṣùgbọ́n látìgbà tó ti parí nǹkan oṣù tó ti mára òun ò súnmọ́ májẹ̀mú kejì ni tóró lè jẹ́ pé àìláǹfààní àti súnmọ́ ló fi ń kórìíra rẹ̀ àìkò súnmọ́ ni ló fi ń wò pé kíni kí lè léyìí sẹ́nu ilé olúwa rẹ̀ mm. tó kàn dẹ́rù pọkọ̀ so ṣùgbọ́n tó bá yẹ kó ọba láǹfààní àti súnmọ́ ó ṣeé ṣe kórìíra ọ̀rọ̀ òun hmm. ti ń wọṣẹ lórí rẹ̀ ó ṣeé ṣe kí ọṣẹ kọ́ wá bìkan lọ hmm. so májàmú kejì ni májàmú ẹlẹ́kẹta òun náà ni pé ńgbà tó wa kọ́ ọ lẹ́hùn hmm. ọ péjú kíkọ́ ọ kan hmm. sọ pé òun kọ́ ọ lẹ́ẹ̀mejì hmm. òun kọ́ ọ lẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ọkọdẹ lè sọ pé ń kọ ọlẹ nígbà so wọn á àkíyèsí ẹnìkan kan ọgọ́rùn mẹ́ta péré náà lọ́lọ́run <laughs> àwùjọ bíláà ní ṣètọ́n rojì tó ń torí tiẹ̀ àwọn eléyìí là ń pè ní tọ̀lẹ̀ ẹkún ajẹ́ pé àtòdìdí ni wọ́n ń pè ní tọ̀lẹ̀ ẹkún bẹ̀dẹ̀rì tọ̀lẹ̀ ẹkún bẹ̀dẹ̀rì òun náà ní ká kó obìnrin sílẹ̀ nígbà tí ń ṣe nǹkan oṣù hmm. àbí ká kọ́ ọ́lẹ̀ lẹ́yìn ìgbà tó nínú mara táwa sì ti bá lò hmm. àbí jẹ́ pé ní ìyapa ni wọ́n ń bẹ láàrin àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríà nípa ẹni tó bá fi lè kọ ìyàwó rẹ̀ sílẹ̀ ní talaqan bid'i eléyìí tó ṣe pọ́kàn nínú rẹ̀ náà níbèrè tó níbèrè sí ṣé kíkọ́ lẹ́yìn ti ṣẹ àbí ọ̀ṣẹ̀ àwọn èyí tó pọ̀ jù nínú àwọn olùmọ̀ wọn ló ti ṣẹ nítorí wípé ìgbà tí Abdullahi ibn Umar ibn al-Khattab radiyallahu anhuma tọkọ ìyàwó rẹ̀ lẹ̀ nígbà tí ń ṣe nǹkan sùn ó wá sọ fún bàbá rẹ̀ pé wọ́n àmọ́ ìyàwó yìí sì ń ṣe nǹkan sùn lọ́wọ́ bàbá wa sọ fún yín pé kó dá ìyàwó ń padà hmm. Ibn Umar ọkọ̀ láti gbọ́ tẹ̀lé àṣẹ bàbá rẹ̀ tó ní kó dá ìyàwó tọkọ sílẹ̀ lásìkò tí ń ṣe nǹkan sùn padà inú wa bí Umar radiyallahu anhu ọwọ́ àlọ́ fi ẹjọ́ rẹ̀ sun anabi sallallahu alayhi wa sallam anabi wa sọ fún Umar pé murhu falyuraji'aha pálásẹ̀ ipe mo ní kó dá padà pálásẹ̀ pé mo ní kó dá padà. Hmm. àwọn olùmọ̀ tó pọ̀ jù nínú àwọn olùmọ̀ ẹ̀sìn Islam wa ni béèyàn bá kọ obìnrin sílẹ̀ ní kíkọ̀ sílẹ̀ eléyìí tó jẹ́ ti àdádálẹ̀ hmm. òun náà ti ṣẹ̀ ìdí ni pé anábì ń sọ fún Umar pé kó sọ fọ́mọ rẹ̀ pé kó pọ́mọ rẹ̀ láṣẹ pé kó dá obìnrin padà hmm. wọ́n ní wàlámùrù bẹ́ẹ̀ dalilun ala al-wuqu' paláṣẹ pé kó dá padà ẹ̀rí ni lórí pé kíkọ̀ tọkọ náà ti ṣẹ tí ó bá ṣẹ ni kó tún dá padà ẹni tí ń bẹ ńlé níbo ni ó tún dá padà sí. Mm-hmm. sọ àwọn olùmọ̀ tó pọ̀ jù yẹn sọ wípé bá a bá kọ obìnrin sílẹ̀ nígbà tí ń ṣe nǹkan oṣù ó ti ṣẹ mm. so ẹni tó kàn kọ́ lẹ̀ ọ̀sẹ̀ lọ yọ tọrọ àforíjì mm. àmọ́ kíkọ́ lẹ̀ ti ṣẹ. Mm. ìgbà tí apá kan nínú àwọn olùmọ̀ táwọn ọ̀pọ̀ tó ta alákọ̀ọ́kọ́ yẹn nínú wọn ni Ahmad ibn àtàwọn míì nínú àwọn olùmọ̀ àti wọ́n jẹ́ olùmọ̀ ìjìnlẹ̀ hmm. táwọn kò tó ipò àwọn lèmáàmù lèmáàmù yẹn hmm. àwọn sọ pé tí ó tẹ̀wọ̀n jù lọ́dọ̀ tàwọn ni pé ẹni tó bá kọ obìnrin sílẹ̀ lásìkò ìgbà tí ń ṣe nǹkan oṣù lọ́wọ́ hmm. kíkọ́ ọ̀lẹ̀ yẹn kò ní ṣẹ nítorí pé anabi sallallahu alayhi wa sallam ó ti fi yé wa nínú ọ̀kan nínú àwọn àhàdíìtì rẹ̀ pé àdádálẹ̀ kò lè jẹ́ nǹkan tí ó sèso kò lè sòso rí èso bú náà ni ọ̀ máa torí pé ànábi sọ pé man amila amalan laysa alayhi amruna fahuwa radd ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ kan tí èsà wà la pa láṣẹ kókó ṣe bẹ́ẹ̀ á dàka aya rẹ̀ padà fún hmm. ó túmọ̀ sí pé ọkàn jẹnu yà lásán ni hmm. kíkọ̀ tó ọlọ́ọ̀kọ́ lẹ̀ ọkàn jẹnu yà lásán ni kọ́sẹ́ hmm. so ṣùgbọ́n bó láti wá fẹ́ ṣe hadith ànábi pé murhu falyuraji'ha al-amru bil-amri bil-irja' pé kó dá padà mo pa ọ́ láṣẹ pé kó pa láṣẹ pé kó dá padà bó láti fẹ́ ṣe lẹ́yìn hmm. kíkọ́ ọ̀lẹ́ ọ̀sẹ̀ àmọ́ kí wàá nì tún sọ fún pé kó dá padà so ibẹ̀ ńlá àti mabi tá a lọ torí rẹ̀ ètò dọ́gba jù ní kó ti wáyé hmm. ẹni tó bá kọ obìnrin sílẹ̀ kó bá jẹ́ pé ń ṣe nǹkan sùn lọ́wọ́ kíkọ́ ọ̀lẹ́ ń wáyé hmm. nǹkan tó kàn ṣẹ́kù náà ni pé ká sọ fọkùnrin kó tọrọ àforíjì ṣùgbọ́n o ti fọ́ ọ̀kan nínú nǹkan mẹ́ta tọ́lọ́run bá fún ọ. èyí ń fọ́ ẹyin mọ́lẹ̀ kó túká kéèyàn orí kó má. so ìwọ lọ ba ilé rẹ jẹ́ lágbọ̀n bẹ́ẹ̀. lẹ́yìn jẹ́ bó ṣe jẹ́. wọ́n ní obìnrin tó jẹ́lẹ́ àti máa dájú wọ́n ní ó jẹ́ ẹni tí ń bójú. so yóò tún wá máa dájú lọ sí ọjà hmm. lónìí kan kí ni lọ́ọ́ ṣe lọ́jà hmm. tó bá yẹ kí káràkátà ni bá ń bá lọ. Hmm. látàrí pé ọkọ rẹ̀ ò lè gbé bùkátà rẹ̀ tán hmm. látàrí pé bọ́yọ̀kọ́ kú ọpá tì pẹ̀lú àwọn ọmọ hmm. àbí torí sábàbí mi ti ṣẹ̀rí àgbà wọlé kò wá dáa kò tiẹ̀ tọ́ ká wá pé wọ́n lọ́n kọ́kọ́ ń jí dọ́jà torí bọ́lọ̀ bá ń sọ̀yàn èèyàn náà máa kí ìsara rẹ̀ ni tòun gbọ́ bá wá tètè jí lọ́jà táburú bá wá ṣẹlẹ̀ tá lọ́ọ́ bá tíràn máa ẹ sì mọ̀ pé àwọn ọjà tẹ rí yẹn òun ló burú jù nínú gbogbo àyè tó wà nínú ìlú kọ̀ọ̀kan nítorí pé òfin ọlọ́run bá fi yọ wa pé ibùjókòó àṣepọ́ọ̀nì lọ́jà hmm. àyè tọ́lọ́wọ́n bá nífẹ̀ẹ́ sí jù nínú gbogbo olùkọ̀ọ̀kan làwọn mọ́ṣáláṣí. so ọjà lọ wá ń tètè ń jí lọ kí ló ń lọ mú bẹ́ẹ̀ hmm. wọ́n lájẹ mú náà nì sọ ọlọ́run má jẹ́ ojú mọ́fò nítorí pé ńgbà tó bá jí lọ ọjà báyìí mọ́ káwọn wèrè pọ̀ ń lò hmm. so ńgbà wèrè bá rọ ọmú Hmm. ọlọ́run mẹ́jọ ara ìdá hmm. so abọ́tí ẹ̀jí lọ́jà náà ni táburú kan bá ṣe ọ́ta ni ọ̀bá gbọ́ ọ̀lẹ̀ lẹ́yìn hmm. ìjẹ́bù ṣe èyí eh, ṣe tètè jí lọ sí lọ pẹ́pẹ́ lomi wọ́n jí jí jí kò ní sí lọ wọ́n jẹ́ bó ti ṣe jẹ́. plus two three four eight zero eight three two nine three eight nine six hello. aleykum salaam wa rahmatulah ọkọ yín. àtúwọ́sí láti ìṣòro. kí ni ìbéèrè yín kí ni ìbéèrè yín o. ẹjọ ìbéèrè tí mo ní káwọn ṣèkì ni pé ibi tí ẹ bá wà lórí rẹ kókó gbogbo ìjọ àti ẹyẹ máa ṣe hmm. ìpè orí òun náà ló wà. mo máa fẹ́ bẹ̀rẹ̀ ní pé nínú ìṣúra tù nínú ṣe àbáfàṣẹ ọlọ́pàá tó dúró àṣẹ hmm. ipe sẹ́ni tí ẹ bá ti ṣe ọlọ́run ibi tí bá ti ṣe ọlọ́run kan kí ẹ bèrè nǹkan tí ẹ fẹ́ lọ́wọ́ fẹ́ bẹ̀rẹ̀ ṣe àdúrà wà tí wọ́n kí wọ́n bá fi kírun tán àbí torí ìròyìn ẹnìkan náà ni tí wọ́n bá fi ṣe. naam naam eh, naam alhamdulilayi nítòfin ọlọ́run tọ́ka sí ni pé gbogbo àdúrà tẹ́ bá fẹ́ ṣe inú sọlá tilẹ̀ ti ṣe hmm. tẹ́ bá ti sálámù sọlá ti tàn kó sádùá ti tọrọ mọ́ àdúrà fífẹ̀yìn fọlọ́n ló ṣẹ́kù hmm. nítorí pólísì méjì làdúrà àdúrà tọrọ àdúrà ẹ̀yìn àdúrà tọrọ inú sọlá ti wà láàmú fi ṣe hmm. àmọ́ àdúrà ẹ̀yìn òun náà máa fi sí ẹ̀yìn sọlá tiwa náà. hello. aleykum salaam wa rahmatulah ọkọ yín bí ẹ ti ń pè. orúkọ mi ni kudrat abdulwaheed tí obìnrin máa fi àṣà ìdí láti ṣàjá. kí ni ìbéèrè yín. mo kí yín ọpọlọ yóò ní àmì kí ni ìbéèrè yín pápá pàápàá nípa pé kí a bímọ ká ṣe ká pè ní ilé tí ọ̀tọ̀ ká ṣe ká mọ̀ sí ilé tí ó sì ọ̀pọ̀lọpọ̀ ní ọmọ tí mo rẹ̀ nìkan bí nílà ọ̀rẹ́ pé kí ni ìtumọ̀ tá a fi mọ ṣe bẹ́ẹ̀ gbogbo wa kò wọlé pé kí n béèrè bẹ́ẹ̀. alhamdulilayi òfin ọlọ́run dá lórí pé tẹ́ ẹ bá bímọ àkọ́kọ́ nǹkan tó yẹ kí ọmọ kọ́kọ́ gbọ́ òun náà ni pèpè fún sọ́láàtì. kò wá ṣe pé ẹ pèpè sétí ọ̀tún ẹ sì kọ́ ọmọ sétí òsì ìpèpè fún sọ́láàtì yẹn nìkan ti tó. Hmm. ẹ̀ ní ìsìnkọ́ mà sí tí ó sì. Hmm. wọ́n wá ní ẹnìkan ń béèrè pé kí ni ìtumọ̀ rẹ̀ ìtumọ̀ rẹ̀ clear ó hàn dáadáa hmm. nítorí pé ṣé orin fújì lọ́yẹ̀ kọ́ ọmọ kọ́kọ́ gbọ́ngbò délé ayé ni àbí pè ìyàrá <laughs> pé láwùjọ àwọn máa ń ṣépè bàjẹ́ àbọ̀ fọ̀ ìyàrá àwọn kan wà táwọn daràn wọn ò lè má pọ̀ fọ̀ àbọ̀ gèdè kálá torí mùsùlùmí iná lọ mà hmm. ẹjọ́ jẹ́ pé ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ tí ọkọ rókè létí ọmọ yìí tí ó rókè nínú rẹ̀ òun náà ni allahu akbar allahu akbar allah ẹlẹ́dàá ló tóbi jù abẹ́yìn máa ń tó tóbi tọ́lọ̀. ashhadu an la ilaha illallah mo jẹ́rìí pé kò sí nǹkan kan tọ́tọ́ láti fòdodo jọ́sìn fún àfi allah. Hmm ẹ ti ń sèpalẹ̀ má gidi fọ́ọ̀mà kó délé ayé kọ́ wa sin lọ́n kí ẹ ti kó náà wá yọ̀ dára. ashhadu an la ilaha illallah ashhadu anna muhammadur rasulullah mo tún jẹ́rìí pé anabi muhammed sallallahu alaihi ìránṣẹ́ ọlọ́run hmm. torí kò sí gbogbo mò ń sin lọ́n mò ń sin lọ́n tí ó ti jẹ́ pé lánàá tànàbì lọ́ ń tọ̀ àṣeṣòfò àṣedànù lásán ni. Hmm. ẹ hayya ala al-falah ẹ tètè máa bọ̀ wá sórí rẹ̀ hmm. so káwọn gbólọ̀ ńláńlá yìí kọjá pé ńlọkọ rinlẹ̀ ọmọ tọkọ rókì nínú hmm. so ń ta nìyẹn o. Hmm. hello. hello wa yín Kí ni ìbéèrè yín? Nígbà àwọn máa ń ṣe, ó ní àwọn máa ń ṣe sọ láti, wípé àwọn máa ń ṣe sọ láti àwọn máa ń fi àlàfólẹ̀. Sáàmù hmm. fẹ́ bèèrè lọ́wọ́ Ṣáàlù wa pé ṣé káfí àlàfólẹ̀ fi ṣe sọ láti kí ó lẹ́tọ̀ ni àbí kí ojú ẹ kúkú dá sọ láti ẹ̀ṣẹ̀. Ọ̀nà síbi ni mi à kí ẹni tó fẹ́ dá láti ẹ̀ṣẹ̀ kí ó yẹ kí á ní kò أنس بن مالك رضي الله عنه قال النبي محمد صلى الله عليه وآله وسلم nígbà tí wọ́n bá ṣe kọ́ ọmọ ó máa ń pa àwọn sọ̀hábà láti pé ẹ̀ tó ṣàfù yín kó dọ́gba ẹ jẹ́ kí èjìká yín dọ́gba ẹ jẹ́ káwọn ẹsẹ̀ yín dọ́gba ẹ má ṣe fi àlàfo sílẹ̀ fún àṣetán Anas wa sọ wípé èmi máa ń kíyèsí wípé oníkálukú wa máa fi ẹ̀gbẹ́ kẹ̀gbẹ́ pẹ̀lú ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yóò sì fẹsẹ̀ kọsẹ̀ hmm. lọ́nà tó ṣe pé nǹkan kan ò ní lè kọjá láàrin wọn. so eléyìí ni ìlànà tí ẹ̀sìn Islam mú wá hmm. nípa bá a ṣe máa dúró nínú sọ́dá. Hmm. inna Allaha yuhibbu alladhina yuqatiluna fi sabilihi saffan ka'annahum bunyanun marsus. ọlọ́run nífẹ̀ẹ́ sí àwọn ẹni tó ṣe pé wọ́n ń jagun sójú ọ̀nà rẹ̀ lẹ́ni tó dúró dọ́gba bí ògiri tá a máa tí búlọ́ọ̀kù kan yọ jù kan lọ. so akaramakomola bófin ọlọ́run ti ṣe dá lórí nù. ìgbà tí àrùn àjàkálẹ̀ tó ṣẹlẹ̀ kòrónà hmm. ẹ rí i pé náà ni àwọn tó mà nípa ètò ìlera hmm. ni wọ́n ń dá mọ̀ràn pé káwọn èèyàn fi social distance sílẹ̀ láàrin wọn hmm. lọ́nà tó ṣe pé ò ní fara kásá àrùn tó ọ̀màdí lára ẹni tí wọ́n ọ̀mà pé ń bẹ lára rẹ̀. Mm so eléyìí ló bí àlàfo sí àlàfo hmm. so tí mùsùlùmí tó bá láǹfààní láti ṣe sọ láti rẹ̀ láì fàlàfo sílẹ̀ ń ló dáa jù hmm. eléyìí jẹ́ bó ṣe jẹ́ ẹ jẹ́ bẹ́ẹ̀ kó kálukọ́ dá sọ láti rẹ̀ sí. hello. aleykum salaam wa rahmatulah ọkọ yín ojú ń pè. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ṣe aláàjì wa ni pé ìwọ́n wà ó ní ìjẹ́ ìṣẹ̀ṣẹ̀ wà níbi láti ṣe àdúrà àná. Mhm. ó wá jẹ́ pé ó tiraka tiraka lórí ní orí bẹ́ẹ̀dì ṣe ń jókòó. wọ́n mhm. wá ń sọ pé àlùalá eléèpẹ̀ mhm. pé ìyẹn lè ṣe bẹ́ẹ̀ ni wà ní pé pé kí n sún ilé sún bọ́ sílẹ̀ lẹ́ lórí bẹ́ẹ̀dì ni àbí kí wọ́n fi ọwọ́ lọ orí bẹ́ẹ̀dì sáà àti pé kéèyàn bá fẹ́ ṣe àlùalá yẹn eré mi ìṣeré báwo ni wọ́n ṣe lè ṣe. alhamdulilayi tí èèyàn bá wà nípò pé ń sáré hmm. ilé ìtúsọ pé kò ní fún láǹfààní àti lómi láti fi ṣe àlùwàlá àbó lè lómi kọ̀rẹ́ ní báàbò àbí nǹkan kan tí ẹ̀jẹ̀ ó lè débi tó mi wà àti hmm. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ hmm. èèyàn ṣe tẹ̀yẹ̀mọ̀ tẹ̀yẹ̀mọ̀ mi ẹ máa pè ẹ máa pè lálùwàlá ilé pẹ̀ tẹ̀yẹ̀mọ̀ tẹ̀yẹ̀mọ̀ èèyàn ṣe tẹ̀yẹ̀mọ̀ tẹ̀yẹ̀mọ̀ yìí ìpè la máa fi ṣe wọ́n á níbò làwọn ti máa ṣe táwọn máa fọwọ́ jan kàtífà táwọn ń sùn lórí rẹ̀ ni àbí báwo àbí wọ́n bá wọn bu ìpẹ́ wá hmm. ìpẹ́ ni wọ́n bù wá fún yín ìpẹ́ tó má tí ò sẹ́gbìn lára rẹ̀ hmm. tí ó sì sí nǹkan tó lè ṣèyàn léṣe nínú rẹ̀ hmm. ṣe ìpẹ́ yín ẹ fọwọ́ yín lù àtẹ́lẹwọ́ yín méjèèjì ẹ fi lu ìpẹ́ ẹ wàá rọra gbọ́n pẹ́pẹ́pẹ́ àìbámọ̀ bí òkúta kan àbí nǹkan kan bá ti gan mọ́ yín lọ́wọ́ kó lè bá a jábọ́ hmm. so ẹ wá fi ọwọ́ rẹ fi bọ́jú hmm. ẹ bọ́jú nkárí láì jẹ́ pé ẹ fi ibì kan sílẹ̀ hmm. gbogbo àwọn ibi tó lè jẹ́ kọ̀rọ̀ nínú ojú ẹ fi ọwọ́ ẹ mọ ọwọ́ yín débẹ̀ lẹ́yìn rẹ̀ ọwọ́ náà ẹ wàá fi pa ara wọn ẹ fi ọwọ́ òsì ẹ fi pa òdì tọ̀tún ẹ tún wá mú ọwọ́ yín ọ̀tún ẹ fi pa òdì tọ̀tún tò sí inú àtẹ́lẹwọ́ méjèèjì ẹ wà tún fi pa ara wọn pípa tá a wí yìí títí dọ́rùn ọ̀wọ́ lọ́ba tán tẹ́ bá ti ṣe báyìí ti ṣe tẹ̀yà mọ́ sọ ẹ̀ ṣe sọ láti yín ilé ìjẹ́bù sí jẹ́. ẹ̀bùn sọ wà nù hadithi amar ibn yasir radiyallahu anhuma anabi ni innama yakfika an taf'ala biyadayka hakadha famasaha wajhahu wa kaffayhi ila al-mirfaqayn ila al-quwwayni. anabi sallallahu alayhi wa sallam ó ló ti tú ẹ kó kàn fọwọ́ rẹ̀ lulẹ̀ lẹ́ẹ̀kan kó o sì fọwọ́ yẹn kó o fi bọ́jú kó o sì fọwọ́ kó o fi bọ́ra wọn kó o fi para wọn títí di ọrùn ọwọ́ rẹ̀ méjèèjì hadisi tó wá wá tó ní tayammum at-tayammum darbatani darbatan lilwajh wa darbatan lilyadayni ila abdullahi ibn umar kò fẹsẹ̀ rìn lẹ̀ hmm. wípé ẹ̀ẹ̀mejì la lulẹ̀ ìfọwọ́lulẹ̀ alákọ̀ọ́kọ́ á fi bọ́jú ẹlẹ́ẹ̀kejì á fi pa ọwọ́ á fi pa ọwọ́ méjèèjì títí dé ìgbọ̀nwọ́ méjèèjì òun ọ̀fẹsẹ̀ rinlẹ̀ ètò ọ̀fẹsẹ̀ rinlẹ̀ ní títí dé ọ̀rùn ọwọ́ méjèèjì fífọwọ́lulẹ̀ ẹyọ̀kan èsè méjì náà. zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six. hello. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Orúkọ yín bí àti ibi tí a ti ń pè. Orúkọ mi ni Abiodun Sunday Ìjó tó di Sulaiman láti Randa Gbọ́sọ̀. Kí ni ìbéèrè yín? Ẹ mo ń bèèrè lọ́wọ́ ọ̀dọ̀ fún pé ọ̀rẹ́ ṣe lánàá. Wọ́n ní tí èèyàn bá ní ojú ọgbẹ́ dájú mhm. egbò, mhm. ó mú ẹ̀lẹ́sẹ̀. So wọ́n dẹ̀ wọ́n di ẹ̀sẹ̀ yẹn ó tìtẹ̀ wọ́n á ní kí ó má jẹ́ kó mi débẹ̀. Mhm káwáwé sí àlùwàlá láti ṣe sọ̀lá báwo la fi lè ṣe. ọ̀dà ẹni tó ṣe pé egbò wà ní ẹsẹ̀ rẹ̀ láyé ibi tá a máa fọ̀ hmm. wọ́n ti wá fi nǹkan wọ́n fi wé hmm. so yóò kàn fi omi pa déédéé ibi tí wọ́n fi nǹkan wé nígbà ọba sálọ aládé bẹ́ẹ̀ hmm. ibi tí wọ́n ò fi nǹkan wé yóò fi omi fọ̀ títí tí ó fi jẹ́ pé ọ̀fọ̀ ẹsẹ̀ rẹ̀ méjèèjì kárí kókósẹ̀ rẹ̀ méjèèjì yàtọ̀ síbi tí wọ́n fi nǹkan wé tọkàn fi omi pa hmm. ṣé lè jẹ́ bó ṣe jẹ́. hello. hello salaamaleykum rahmatulah. waaleykum salaam wa rahmatulahi wa barakatuh tí orúkọ yín àti ìtẹ̀tí ń pè. orúkọ mi ni ọlọ́lẹ́kan láti united kingdom. kí ni ìbéèrè yín. ìbéèrè mi wípé ẹ dákun ní àgbègbè wa ń bí Hmm. Um, abẹ́rẹ́ àjẹsára kan wà tí wọ́n máa ń fún àwọn ọmọdé lọ́dọọdún hmm. abẹ́rẹ́ àjẹsára yìí wọ́n ń pè ní flu vaccination so àmọ́ nínú ọ̀rọ̀ àwọn tí wọ́n jẹ́ onímọ̀ àṣekùn tí wọ́n ṣe hmm. wọ́n jẹ́ ká mọ̀ yìí pé abẹ́rẹ́ yìí ó ní èròjà kan nú àwọn náà kọ síbẹ̀ pé wọ́n pè ní porcine um, gelatin tó jẹ́ pé látara ẹlẹ́dẹ̀ ni wọ́n ti máa mú un ó máa ń fún wọn lábẹ́rẹ́ ìní wọ́n sì pé jíjẹ ni. ara fẹ́ béèrè pé tó bá ti ṣèwádìí lẹ́bi ẹnìkan wọ́n ṣàlàyé fún wa pé à ní tí Islam kọ́ ni pé jíjẹ lẹ́dẹ̀ àmọ́ eléyìí ọkàn wa ò balẹ̀ lórí ẹ̀ nípa pé káwọn ọmọ lè gbà àbáwọn ọmọ ò lè gbà. sọ wípé a fẹ́ béèrè lọ́dún olùmọ̀ yẹn ẹ̀rọ tó mọ̀ ọ̀hẹ́. alhamdulilayi ọkọ ni pé lábẹ́ òfin lọ àwọn gba abẹ́rẹ́ àjẹsára fàgbàlagbà àbí fọmọdé. islam kò takò lópin ìgbà tó bá ṣe pé ìwádìí fi hàn rẹ̀ ojú ju rẹ̀ lọ hmm. torí kò sí nǹkan kan nílé ayé wa yìí jẹ́ pé ni kò ní ìnira hmm. so tó bá ti jẹ́ pé àǹfààní rẹ̀ ló bá pọ̀ jù kò sí nǹkan tó burú lo ká gbarú abẹ́rẹ́ bẹ́ẹ̀ àmọ́ tó bá hàn sí wa pé rẹ ló bá pọ̀ jù ìsìláàmù hmm. kò ní gbà pé ká gbarú wàyí tó bá yẹ pé àǹfààní àti aburú rẹ̀ bá tún jọ dọ́gba hmm. islam ọgbà pípé ká tún lóru rẹ̀ hmm. irú ìtẹ́ wa béèrè ní ìsìn pé abẹ́rẹ́ yẹn kì í ṣe pé kò ṣàǹfààní ṣùgbọ́n a rí nǹkan kan nínú nǹkan tí wọ́n máa fi ṣe látara ẹlẹ́dẹ̀ wọn ti mú hmm. sars lè máa gbárù abẹ́rẹ́ bẹ́ẹ̀ sára wọ́n á ní ẹnìkan sọ fáwọn pé jíjẹ ẹlẹ́dẹ̀ lọ́lọ́run ṣe léèwọ̀ ó túmọ̀ sí pé tá a bá fi ẹlẹ́dẹ̀ sògùn kò sí tó burú ń bẹ̀ nù ó burú jáì nítorí pé Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó ní gbogbo ntọ́lọ̀ ń bá ṣe jíjẹ lílò mímu rẹ̀ léèwọ̀ lórí àlùmọ̀ mi ọlọ́run ọba kò fi wòsàn wọn sára rẹ̀ sọ eléyìí túmọ̀ sí pé irú ẹni tó sọ pé jíjẹ ẹlẹ́dẹ̀ lọ́lọ́run pè léèwọ̀ kò ní kọ̀ náà ká pa àfò gbogbo rókè àgbò nítorí ó lè sọ pé mímu rẹ̀ lọ́lọ́run hmm. pè léèwọ̀ àmọ́ lẹ́yìn ìsìn ògùn wọn fẹ́ẹ́ fi ṣe. tó o lè sọ pé ẹ lè tún fa jánà Hmm. ẹ lè tún fi ṣoògùn nítorí àmọ́ pé bí iṣẹ́ babaláwo náà ṣe máa ń bẹ̀rẹ̀ náà tó wípé ẹ fún àtúnṣe pé àkúkú jẹ́ àfi ń ṣoògùn ni sọ ọlọ́run ọba òfin ìwòsàn àlòmà ti wà yìí sára tó ṣe lé wọ̀ fún wọn. àwọn èèyàn kan gbà ń ṣoògùn fún wọn bẹ́ẹ̀ ni istidraj hmm. ọlọ́run ọba máa ń dẹ́yìn. so lẹ́yìn náà kí la fi fẹ́ mọ̀ ẹ́ mùsùlùmí ganan rí. Hmm. ṣé bí n ta ní kọ́ ọmọ ìṣe òní ṣe ni tó ń ti pé bóyá ń wù ọ́ láti ṣe ẹni tí wọ́n sì ní kó o ṣe wàá ṣe tó ń ti pé kò wù ọ́ ṣe. so islam ó ní ọlọ́run ọba ò fi wò san wa sára ń tọ́lọ́run bá ṣe léèwọ̀ fún wa ilé ìjẹ́ bó ṣe jẹ́. ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ ká mú ìpè ọkàn sí i láàrin ìṣẹ́jú bíi mẹ́ta tó kù yìí kó tó di pé a máa lọ ọ̀dà bí ẹ ṣe ń wà lórí ìkànnì ojú omi wọ facebook ẹ máa ṣí àrẹ káàkiri kẹsì tó máa láìkí ẹ kí ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn náà hello hello kí lẹ fẹ́ béèrè o. irú yẹn mo ti rí wájẹ bí oṣù kan mo bá fẹ́ dá padà ṣé tí àkókò kọ̀ọ̀kan bá tó ṣé pákà mẹ́rin mẹ́rin náà ni màá fi kí wọn. ọ̀dà. alhamdulilayi aláàárẹ̀ tó jẹ sọ láti tó pọ̀ hmm. báyọ̀ látàrí kọ̀mọ̀ bọ́ọ̀lù ń ṣe léṣe tóun ó fi máa ṣe sọ láti pẹ̀lú àárẹ̀ òun. Hmm so yóò san gbogbo ẹ̀ padà náà ni hmm. torí pé kò má mà pàtì hmm. àìmọ̀kan ló ṣe hmm. so yóò san gbogbo ẹ̀ padà kò bùkátà pé àkókò sọ láti kọ̀kan láti sìn ẹ̀ múra sí bó wáyé pé tíjọ́ mẹ́wàá lẹ̀ lè ṣe lónìí ẹ̀ ṣe ẹ̀ tún ṣe tíjọ́ mẹ́wàá mi lọ́la tíjọ́ mẹ́wàá mi lọ́tún lẹ́yìn ọ gbọ́dọ̀ kú pẹ̀lú gbèsè ńlọ́rùn torí wọn yóò fowó san gbèsè lálùkìyàmù. ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò bá fi san án lẹ́sàn lórí láyé bí àti ní ọjọ́ àgbéǹde ẹ̀yà máa Ah, ọpẹ́ pàtàkì lọ́wọ́ sheikh dr sharafdin gbadebo ọ̀rọ̀jì aláṣẹ àtúndásílẹ̀ alimọ̀dínà center ẹ̀ṣánú ajílógúnmọ̀ṣọ́ tí wọ́n ti ń dáhùn àwọn ìbéèrè wa lọ́lọ́kan òjọ̀kan láti ìgbà ìwá jazakumullahu khairan ọ̀làdùnní bèlò ló kọ́ tèmi ọjọ́ mẹ́jọ ìnínà ní kẹ́ tó ń jẹ́ ká máa pàdé pọ̀ papòdà títí ọjọ́ mẹ́jọ ọ̀hún ní mo dágbére fún salamu alaykum wa rahmatulahi